إلى الله راغبون إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمن نوع العبادات وجعل الزكاة عبادة من العبادات الظاهرة والصلاة والسلام على أشرف رسل الله سيدنا محمد وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí ó ṣe ìran ìjọsìn ní adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tó jẹ́ pé ó ṣe ìjọsìn ní àwọn ìran ìran léyìí tá a máa fi ń súnmọ́ ọlọ́run ọba Allah ọba yìí òun náà ló ṣe zakat ló ṣe ní ìjọsìn nínú àwọn ìjọsìn tó hàn ó sì ṣe ní ọ̀kan nínú àwọn erigun ẹ̀sìn Islam ìkẹ́ ọlọ́run àti ọlọ́ ọlọ́run kó máa bá sallallahu alayhi wa sallam àtàwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ ikhwatal iman ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹjẹ́ àlọ́ lè mà ipe níta fẹ́ bára wa sọ̀rọ̀ lélẹ́rí òun náà ni azakat azakat ìyọ owó fún ọlọ́run azakat ìmú nínú owó tá a dáṣẹ́ rẹ̀ ṣe káfún ẹni tí ó bá wa ṣiṣẹ́ nítorí pé a fi ń súnmọ́ ọlọ́run ọba wa ẹ̀sìn nínú Islam eríṣiríṣi ni àwọn ẹ̀sìn kan bẹ tó ní bá ṣe pẹ̀lú nípa ìnígbàgbọ́ nínú ọlọ́run ọba wa àti ìtẹ̀lé òjíṣẹ́ lá muhammad sallallahu alayhi wa sallam nínú ẹni ká máa kírun nínú ẹni ká máa gbààwẹ̀ nínú ẹni ká máa lọ hajj nínú ẹni zakati náà orí erigun islam márùn ni gẹ́gẹ́ bá a ṣe mọ̀ ẹ̀yọ́ máa yá wa nínú ẹ̀sìn islam makanatu zakati fil islam ipò wo ni zakawa nínú ẹ̀sìn islam gbogbo ẹ̀yin tí Ọlọ́run bá bùkún ẹ̀yin tí Ọlọ́run bá fún lówó ẹ lọ lè mà ipe azakat ẹ̀rí zakat ruknu min arkani islam ọ̀kan nínú àwọn erigun ẹ̀sìn islam ni ìtumọ̀ ẹ̀ ni pé ẹni tí ń bá lówó lọ́wọ́ tí ó bá yọ zakat islam rẹ̀ ò pé òjísàlá muhammad sallallahu alayhi wa sallam anabi sọ fún wa nínú hadithi pé buniyal islam ala khams àmọ́ islam lórí nǹkan márùn-ún gbàtà anabi ń dárúkọ rẹ̀ lọ ó ní ká nígbàgbọ́ sọ́lọ́wọ́n àtànábì ká máa kírun ká máa gbààwẹ̀ ká máa lọ hajj wọ̀nyíta zakat anabi dákọ̀ ń bẹ̀ yìí pé ká máa yọ zakat èyí ni àwa tá a bá ní owó lọ́wọ́ kọ́ra ní Allahu ta'ala. bisalati fi kitabihi alqur'an ọlọ́run ọba bí máa ṣe ń sọ̀rọ̀ ọ̀run fún wa ní alukur'an níbi tí òun ṣe pàtàkì dé ọlọ́run tún máa ń sọ̀rọ̀ ẹ̀yọ zakat àwọn àlùfáà ní ọlọ́run dárúkọ ẹ̀kírun zaka zaka tó bíi eighty two places ọ̀fẹ́ tó bíi ọ̀nà bíi ogún lọ́nà mẹ́rin àti méjì tí ọlọ́run ọba ti ń sọ̀rọ̀ ọ̀run tí ń fi zaka ìtumọ̀ àti irun àti zaka méjèèjì erigun ẹ̀sìn ni ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ṣàlàyé fún wa nínú àwọn àyà tó pọ̀ nígbà tá nábì kú tán àwọn sàhábà wọ́n rí àwọn kan nínú àwọn ìjọ kan tán láwọn oníyọ zaka máa nígbà tá nábì ti kú wa qala Abubakar Abubakar wa ń sọ fún wọn pé la uqatilanna man farraqa bayna salati wa zaka ìyín bájà débi tọ́lá pẹ̀rẹ́ ìyín máa bájà àwọn òwò ni mo fẹ́ bájà Abubakar ní gbogbo ẹni tí ń bá ń ṣèyàtọ̀ láàrin ìrun àti zaka èmi Abubakar ọba àjà títí tí ó fi padà sínú ẹ̀sìn ọlọ́run ọba nítorí pé azaka àti irun méjèèjì ńjọ ńlọ papọ̀ ni ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ń sọ ní al-Qur'an al-Karim nínú àwọn àyà mi ọlọ́run ọba ní ba'da a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní wa aqimu salata wa atu zaka ọlọ́run ọba ní ẹ máa kírun ẹ máa yọ zakat ọlọ́run tó ń sọ nínú àyè mi ó ní khudh min amwalihim sadaqa eré anabi gba owó lọ́wọ́ wọn sọdaka zaka gba zaka lọ́wọ́ àwọn tó lówó lọ́wọ́ tutọ́ hirohom zaka yìí òun ni ó mú ọlọ́run ọba fèrè ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n yóò máa fọ̀ wọ́n mọ́nú ẹ̀ṣẹ̀ wọ́dúnzakihim biha zaka yìí òun náà ni ó máa fọ̀ wọ́n mọ́ nínú gbogbo àwọn ìwà tí ó dáa inna sọlátaka wasalli aleihim wasalli aleihim kọ́ wá sí du'a fún wọn lẹ́yìn ìgbà tó bá gba zaka inna salataka torí àdúrà tó bá ṣe fún wọn sakanun lahum òun ni ó mú fọkànbalẹ̀ wá sínú ayé wọn gbogbo àwọn olówó ànábì ní tá bá ti gba zaka wọn ká máa ṣàdúrà fún wọn ànábì á ṣàdúrà fún wọn ọlọ́wọ́n bá ní ká máa ṣàdúrà fún wọn wallahu sami'un alim ọlọ́wọ́n bá wa ọba tí ń gbọ́ ìnira tálíkà ni alimun ọba tó mọ bí olówó kówó sí ni ó sì mọ iye tó wà ń bẹ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn Islam àwọn àyà tó lọ́wọ́ fi ń sọ fún wa yìí pé ọ̀ràn àyàn ni kí gbogbo àwọn olówó ká lè mọ̀ pé owó ta nílé yẹn owó tàwọn tálíkà wà ń bẹ̀ tí sàkábà ti wọ̀ ọlọ́wọ́n bá tó sọ nínú ààyè mi ọlọ́wọ́n bá ní walladhina fi amwalihim haqqun ma'lum ọlọ́wọ́n bá ní àwọn ẹni rere àwọn olùbẹ̀rù ọlọ́wọ́n bá wọ́n ti ní ìwọ̀ kan nínú owó wọn tá a ti mọ̀ lè sáàìlì fún gbogbo àwọn atọrọ bára wal àtàwọn tí a fún lówó al maharum ẹni tí ọlọ́run ọba tó lóun ò pin owó sọ́dọ̀ rẹ̀ púpọ̀ òun náà máa jẹun yóò máa mú o àmọ́ bùkátà rẹ̀ ọ̀pọ̀ ju ti ń wọlé lọ ẹni yìí àfọ̀n zakat ọlọ́run sọ báyìí fún gbogbo àwọn olówó pé tálíkà ní owó nínú owó wa o lópin ìgbà tí sàkábà ti wọ̀ ọlọ́run tó sọ nínú àyà mi ọlọ́run bá ní walladhina hum lizakati fa'ilun ọlọ́run ọba ń ròyìn àwọn ẹni tí wọ́n jèrè qad aflahal mu'minun àwọn tí wọ́n jèrè ọlọ́run ọba ń ròyìn wọn nínú wọn òun náà làwọn tó jẹ́ pé wọn a máa yọ zaka nínú owó wọn ibadallah ẹ̀yàn orísun ọlọ́run ọba ikhwatal iman man jahada azakata fahuwa kafirun wa man tarakaha takasulan aw bukhlan fahuwa asin akida alusunna wal jama'a lérí gbogbo ẹni tí ọba ní zakat kì í sọ̀ràn àyàn lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba ti fìdí ẹ̀ múlẹ̀ náà lọ Qur'an pé ọ̀ràn àyàn ni àwọn àlùfáà wa ń sọ pé onítọ̀hún ká sọ fún kó tí ó bá túbá yóò di kèfèrí nítorí ẹ̀ nítorí ẹni bá ń pè Ọlọ́run ọba nírọ́ kò gbọ́dọ̀ jẹ́rú fọ́lọ́run ọba mọ́ àmọ́ ẹni tó jẹ́ pé ó gbàgbé sàkáàtì ọ̀ràn yẹn ni bóyá ọ̀hún ní í ṣe àbí òròjú àbí kọ̀ráàyè àbí aláìmọ̀kánni kọ̀ wá yọ àwọn àlùfáà ní eléyìí ó sì ṣẹ́kù ní mùsùlùmí àmọ́ mùsùlùmí ẹlẹ́sẹ̀ ni gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba kẹ́ ẹ má máa rìn lérí ilẹ̀ kẹ́ ẹ sì fi sàkáàlẹ̀ láì yọ kẹ́ ẹ rò pé Ọlọ́run fẹ́ràn yín o ẹlẹ́sẹ̀ nìyẹn o ẹ̀ ń ṣẹ̀ ni ó dìgbà tẹ́ bá yọ kọ́lọ́run tó yọ́nú sí yín taarifu zakat zakat awi yìí kila là ń ni zaka gan ẹlòmíì gan ó rò pé orúkọ ní jẹ́ zaka ipò orúkọ ẹ̀dá kan ẹ̀yọ́ ya mi azaka zaka hakun wajibu fi maali khas ìwọ̀ kan ni tó jẹ́ n'inu nínú owó nínú owó kan kìí ṣe gbogbo owó ní zakawọ̀ ó láwọn owó ti zakawọ̀ lè tọ́ ifá ti màṣúsọ̀ ó sì nírùnrán àwọn èèyàn tá a fún kì í ṣe gbogbo yẹn la máa fún sàká fi wákìtì maxos ó sì ní àwọn àsìkò tí sàká máa ń wọ owó ẹni kì í ṣe jojoojúmọ́ náà ni sàká máa ń wọ̀ ṣùrùtù ujubi zakati fi sọ ìbìlímàlì àwọn májẹ̀mú tí sàká fi ń dọ̀ràn àyàn lérí olówó alákọ̀ọ́kọ́ alislam kólówó yẹn jẹ́ mùsùlùmí kèfèrí àti abọ́gibọ̀ ọ̀pẹ̀ àtàwọn ẹlẹ́sìn míì sàkọ́ sọ̀rọ̀ àyàn lérí wọn gbogbo iṣẹ́ tiwọn pátápátá àbáhà manthura ọlọ́run ò ní gbà lọ́wọ́ wọn fala zakata alali káfíìrì bil ijma àwọn afa panu pọ̀ wípé ẹni tó bá jẹ́ kèfèrí zakawo ṣe ọ̀ranyàn ní eré rẹ̀ mu'azu bin jabal nígbà tí anabi rán lọ sí yaman anabi ní sọ fún àwọn tí wọ́n wà ní yaman tó bá dọ̀hún pé kí wọ́n máa pọkàn lọ́lọ́hún lẹ́yìn náà kí wọ́n máa kírun fàyín náà tọ́ àwọn kàbí tí wọ́n bá ti wá ń tẹ̀lé ọ tí wọ́n ń gbọ́ lọ́n gbọ́ tí wọ́n sì ń kírun fún alimuhum fi mọ̀ wọ́n anna Allah iftarada alihim sadaqa ọlọ́run ọba ṣe zaka ní ọ̀ràn àyàn lé wọn lérí tú khatomin agìnìyà ihim faturaddu ala fukara ihim ẹ máa gbà á lọ́wọ́ àwọn olówó wọn ẹ máa kó fáwọn tálíkà wọn ọlọ́run ló dá olówó ọlọ́run ló dá tálíkà ọlọ́run ò fẹ́ kẹ́nìkan kan ó dààmú kò fẹ́ kólówó dààmú ló fi gbówó fún bẹ́ẹ̀ ni kò fẹ́ kí tálíkà ó dààmú bẹ́ẹ̀ ni kò kí tálíkà ó dààmú ló ṣe ní kólówó fún díẹ̀ nínú owó títí nídìí bẹ́ẹ̀ ẹ̀yàn màyá mi nínú Islam bàbá ti kírun tán tá a sì nígbàgbọ́ nínú ọlọ́run ọba Allah tá a sì ń gbààwẹ̀ ká mọ̀ pé zaka ó wà nínú àwọn erigun ẹ̀sìn lànàbí fi ní muhaadu tí bá ti ń débi tí ń lọ yẹn wọ́n bá ti sọ̀rọ̀ ìgbàgbọ́ tán tó sọ̀rọ̀ ọ̀run tán ọ̀rọ̀ bítálákà ó sì jẹun lóko ẹ̀yọ́ màyá mi nínú islam ẹlẹ́ẹ̀kejì alihuriya ẹni tí ó yọ zakati kó jẹ́ ọmọlábí fala tajibu ala abdi li annahu mamlukum la yamlik ẹni tó bá jẹ́ ẹrú ṣàkóso ọ̀ràn yẹn lérí fi máàlì sọ̀gìrì wal majnun ǹjẹ́ zakati à ń sọ yìí ǹjẹ́ a lè yọ nínú owó ọmọ kékeré bóyá wọ́n fowó lẹ̀ fún àbí wọ́n bùn lówó owó yẹn wá pọ̀ ọmọ kékeré tí ó ti bàlágà wal majnun àfẹni tó ti yá wèrè àbẹni tó ti yá wèrè tó pé ó lówó lóòótọ́ àmọ́ ọpọlọ rẹ̀ ṣiṣẹ́ mọ́ ṣe àmọ́ pé kò lè kírun mọ́ kò lè gbàwẹ̀ mọ́ zaka sáwà yọ fi hadhihi al-mas'ala qawlan àwọn àlùfáà wa wọ́n ní ọ̀rọ̀ yìí ní táwọn àlùfáà tí wọ́n àwọn madhab ah, imam abu hanifa àtàwọn ọ̀kọ̀ọ̀kan ní àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ wọn ní zaka sọ̀rọ̀ àyàn lérí ọmọ kékeré àti wèrè nítorí pé sakata anahum at-taklif fi salat wa torí ìrun náà sọ̀rọ̀ àyàn fún wọn mọ́ bẹ́ẹ̀ ni àwẹ̀ náà sọ̀rọ̀ àyàn fún wọn mọ́ wọn ní ajẹ́ sàkánà kì í sọ̀rọ̀ àyàn fáwọn méjèèjì wal qawlu thani gbólóhùn ẹlẹ́ẹ̀kejì qawlu jumhur ọ̀rọ̀ tí àwọn àpapọ̀ àwọn àfa àbí ọ̀rọ̀ tí àwọn tó pọ̀ jù ọ̀rọ̀ tí àwọn tó pọ̀ jù sọ nínú àwọn sahaba àtàwọn àfáàgbà tí wọ́n ti lọ àwọn ni wọ́n pọ̀ jù àwọn sọ pé tẹ́jibú fi hazaka owó tí wèrè bá ní àbọ̀mọ kékeré ayọ̀ zaka ń bẹ̀ nítorí pé kò òun la fẹ́ bá dìl òun ká fẹ́ bá sọ̀rọ̀ owó rẹ̀ gan-an la fẹ́ kọ́ sànfàní fáwọn tálíkà nídìí bẹ́ẹ̀ ọ̀wọ́ rọ́ọ̀jì wallahu alam òun náà lọ́fẹsẹ̀ múlẹ̀ jù pé bọ́mọ kékeré bá ní owó àbí wèrè bá lówó ká yọ zakati Umar bin Khattab njọ́ kan yẹn sọ fáwọn sahaba tí owó ọmọ òrukàn bẹ lọ́dọ̀ wọn ó ní ìtẹ́jìrú fi amúwálì yàtàmà káyìlá àtàkùlù sọ̀dàkà ó ní gbogbo ẹ̀yin tí owó ọmọ òrukàn bẹ lọ́wọ́ yín ẹ máa fowó wọn sí owó kó jẹ́ pé zakati ọmọ ní tó nǹkan mọ́ eléyìí pé nínú àwọn sahaba ni pé ọmọ kékeré àá zaka nínú owó rẹ̀ yá mi nínú ẹ̀sìn wa alimali لتجب, لتجب, لتجب الزكاة شروط شروط المال شروط المال الذي فيه الزكاة owó tá a fẹ́ yọ gan owó tá a fẹ́ yọ sàkánbẹ̀ òun náà láwọn májẹ̀mú alákọ̀ọ́kọ́ ni pé kó tó di pé a yọ sàkánú owó kan àyẹ̀kú náà mìíràn àsunáfi lẹ́tì tẹ́jú fún yàzàká ọgbọ̀dọ̀ jọ nǹkan tí ọlọ́run ọba wa tó sọ fún wa pé ẹ̀yọ sàkánbẹ̀ torí kìí ṣe gbogbo nǹkan sàkáwọ̀ bóyá gold ni silva ni owó ni ẹran ni àwọn nǹkan ọ̀gbìn ni ó gbọ́dọ̀ jẹ́ ìtì ọlọ́run bá ní ayọ̀ sàkánbẹ̀ torí kìí ṣe gbogbo nǹkan tá a bá ní lọ́lọ́run ní ayọ̀ sàkánbẹ̀ ẹlẹ́ẹ̀kejì àyẹ̀yẹ́ burúkú ni sọ nǹkan tá a fẹ́ yọ sàkánbẹ̀ yìí kówó yìí kó ṣe déédéé owó tí wọ́n là kalẹ̀ pé a lè yọ sàkánbẹ̀ owó tí sàkáwọ̀. ẹ̀kẹta àyẹ̀kú na hadal maalu mamlukan taama owó yìí kó jẹ́ pé àwa la ní kó owó olówó ayẹyọ sàká nínú owó olówó torí pé owó rẹ ìwọ lọ fẹ́ sin lọ́hùn nínú owó rẹ ló ti yọ sàká kéde pọ́ máa yọ sàká nínú owó olówó tó wà lọ́dọ̀ rẹ ọlọ́run ọba Allah lọ́lọ́run ọba Allah fi sọ pé khudh min amuwalihim gbà nínú owó wọn amuwalihim owó wọn kìí sọ owó olówó sàdákà tí wọ́n fi sún mọ́ àwọn ọlọ́run ọba láti yọ sàká ń bẹ̀. lẹ́ẹ̀kẹrin alẹ́lmáàlì ìdàlmáàlì kàámu hijiri kamil òun náà ni kí ọdún kan yípo lérí owó tó lọ́wọ́ rẹ̀ yẹn gẹ́gẹ́ bí adé sojú sálá muhammad sallallahu alayhi wa sallam anabi ni la zakata fi malin hatta yahula alayhi alhawl anabi ni ẹ rí owó tí sàkáwọ̀ kèétí ìdọ̀ràn àyàn lérí ẹni tí ó ní ó dìgbà tí ọdún kan bá pé bá lọ́wọ́ rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àmọ́ yajusu ta'jiluha qabla alhawl ọtọ́ fún yàn kò sí tó burú kéèyàn yọ zaka kásìkò rò tó tó kò sí tó burú ńbẹ àmọ́ kèétí sọ̀rọ̀ àyàn lérí ẹ̀ ó dìgbà tí ọdún kan bá yípo bá ọdún kan tá a wá wí yọ jẹ́ oṣù ojú ọ̀run ni o láàmàkà láti muharram dé muharram ọdún kejì rọ̀bìlà awal dé rọ̀bìlà awal ọdún kejì kì í sọ̀rọ̀ february january o èèyàn ọmọ ayá mi nínú ẹ̀sìn wa walakin la yajibu alayhi hatta yahula alayhi haul walakin la yajibu alayhi hatta yahula alayhi haul àmọ́ kò sọ̀rọ̀ yẹn fún ó dìgbà tí ọdún kan bá pé bá al amwalu lati tajibu fi azaka àwọn owó tó wà lọ́wọ́ wa gbogbo àwa obìnrin ọkùnrin àwa oníṣẹ́ àwa tó jẹ́ pé Ọlọ́run bá ti bùkún àwọn owó tá a máa yọ sàkáàtì ń bẹ̀ fẹ́ni tí ò ní tá a fi ní rí ìbínú Ọlọ́run alákọ̀ọ́kọ́ ń bẹ àdáhàbù òun náà ni gold àwa tá a bá ní gold ńlẹ̀ òjísọ́lá Muhammad sallallahu alayhi wa sallam anabi ní fàyídà kánà tí lákà ìṣirúnà dínárì ìwọ tí ìṣirúnà dínárì tó bá ti pèsè lọ́wọ́ wàhálà àlẹ́ alhàwùlù tọ́dún kan sì ti yípo bá a fàfihàn nisfu dinari ìdajì dinari kó ya yọ fún ọlọ́run ọba kó fún àwọn tọ́lọ̀ ní kó fún taba ní káwo ìṣirúnù mithqal òun náà ni wọ́n ń pè ìṣirúnù mithqal yìí ẹ̀yọ́ màyá mi nígbà tí wọ́n wádìí ẹ̀ wọ́n ní eighty five gram of gold eighty five gram of gold òun náà ni ẹni tó bá ti ní nlé ó ti dọ̀nà yẹn kó yọ zaka rẹ̀ tíyẹn bá ní gold nlé tá a wá wọ̀n tó wá pé eighty five grams ẹ̀yọ́ màyá mi onítọ̀hún yóò yọ sàká rẹ̀ tọ́dún kan bá ti yí kó bá wọ́n ní two point five péré ní ọ̀yọ́ àbí òun náà ni pé kọ́ da sí forty kọ́ wá yọ ìdá kan fún ọlọ́wọ́n bá wa tárakùnrin yìí àbárábìnrin yìí bá ní góòdì tí ọba yọ ọ́ tọ́ba ilé tí arákùnrin yìí àbí arábìnrin yìí tọ́ba ìfilé má yọ zakati yìí tọ́ba ilé jáde láyé ọ̀rọ̀ rẹ̀ wà lọ́wọ́ ọlọ́run bọ́ba wọ ọlọ́run lè fẹ́rí jìn bọ́ba wù ó lè jù síná kọ́lọ́mọ́sẹ̀ wà lọ́mọ náà o ẹ wá wo kékeré tí wọ́n ní káyọ̀ ń bẹ̀ jẹ̀má ẹlẹ́ẹ̀kejì alfidọ̀ bẹ́ẹ̀ bá ní sílfà tóun náà bá ti tó iye tí wọ́n ní káyọ̀ ń bẹ̀ anabi sallallahu alaihi wasallam pé laysa fi ma duna khamsi awakin laysa fi ma duna khamsi awakin min alwariqi sadaqa anabi ni gbogbo tó ti kéré sí sallallahu alaihi wasallam tó bá ti kéré sí awkiya odisala muhammadu sallallahu alaihi wa sallam anabi laysa fima duna khamsi awaki min alwarqi sadaqa ẹni bá ti ní fàdákà ńlẹ tá n pè ní silver tó náà ti wá ṣe déédéé five hundred and ninety five grams five hundred and ninety five grams tọdún kan wá yípo bá òun náà yọ ìdá nínú ogójì ìdá nínú forty one over forty àbí two point five nǹkan náà ní méjèèjì gbogbo ẹni tó bá ní ilé torí pé owó ló dì sílé yẹn jẹ mọ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kẹta anakidu alimusawi li dhahabi awolfidọ kéèyàn ó ní owó tí yẹ ṣe gold tí yẹ ṣe silver gẹ́gẹ́ bí euro ni o pounds ni o náírà ni o real ni o àbí àwọn owó mi náà dollars láwọn owó tá a máa ná téèyàn bá ní ilé tọdún kan bá wá yípo bá tówó yẹn wá ṣe déédéé iye tí wọ́n ń ta eighty five grams torí dhahab òun ni owó tí wọ́n ń ná ń gbà yẹn òun náà lówó wọn táwa náà bá wá ní kọ́rẹ́ǹsì mi tá à ń lò báyìí tá a bá ti rí i pé kọ́rẹ́ǹsì tó wà lọ́wọ́ wa yẹn tá à ń pè ní náírà àbí dọ́làsì yẹn tó bá ti ṣe déédéé iye tí wọ́n ń ta eighty five grams ìtumọ̀ ẹ̀ ni pé sàká ti wọ owó yẹn lọ́dún ní báyìí two thousand and fifteen láwa yìí jàmá ẹ̀yìn iye tí wọ́n ń ta eight iye tí wọ́n ń ta eighty five grams lọ́dún ní òun náà ni six hundred and forty eight thousand naira tá a dá sí forty ayọ̀dá kan bẹ́ẹ̀ ìdá kan bẹ́ẹ̀ òun náà ní sixteen thousand two hundred ẹ̀yọ́ màá mi nílẹ̀ islam ìwọ ní six hundred and forty eight thousand naira ọdún kan wáyé ipò báwo o ò débẹ̀ o ò fọwọ́ kan olówó ni ọ ọlọ́run ti kí ọ nígbà ọdún kan ti yípo báwo tọ́jẹ́ pé òun mú bẹ̀ yẹn ó ti dọ̀ọ́rá yẹn fún ọ kọ́ ọ yọtọ̀ lọ́wọ́n ọba fún ọ lẹ́yìn ọdún kan ó ti dọ̀ọ́rá yẹn fún ọ kọ́ ọ yọtọ̀ lọ́wọ́n ọba fún ọ lẹ́yìn ọdún kan láti fún àwọn ẹrú ọlọ́wọ́n ọba wa èlò ni wá ní sixteen thousand nínú six hundred and forty eight thousand naira ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa bẹ́ẹ̀yàn ọba wa yọ bó ṣe kéré tó nì ọlọ́run ọba ó ti pèsè ìyáálẹ̀ ìyá atayé àti tọ̀run kọlọ́run kọ́ wọlé agbára àtànú ẹ̀ kọlọ́mọ ṣe wálẹ̀ ní ìyàwó ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ẹ̀ wá rí iye tí a yìí six forty eight tá a dárúkọ yìí yóò máa yí padà bí gold bá ṣe ń wọ́n sí bí bá ṣe ń lọlẹ̀ sí àwọ̀ kan lọ lè béèrè lọ́jà ní ipò ẹ̀dákun èló ni wọ́n ń ta eighty five grams lọ́jà o tó ti gold torí gold yẹn làwọn afáfara jùlọ èyàn sì lè lo sílfà náà five hundred and ninety five grams èyàn lè lo sílfà but the gold yẹn làwọn afáfara mọ́ jùlọ torí pé òun àlfídọ̀ lọ but tí yìí bá yọ fídọ̀ náà sílfà kò sí ní tó burú mbẹ̀ tí yìí yọ. now yatagayyaru nidhamu bitagayyuri as'ari dhahabi wal fidda ẹ̀yọ́ mọ̀ yá mi nínú ẹ̀sìn wa bí gold bá ṣe wá ń yí padà lọ́jà bẹ́ẹ̀ náà ni zaka ó máa lọ yọ́ máa bọ̀ iye tí wọ́n bá ń ta lọ́dún yẹn iye yẹn ní zaka títí kí ni zaka àwọn àlùfáà wa wọ́n ni ẹlẹ́kẹrin òróró tìjára àwọn ohun tá a gbé kalẹ̀ tá a fẹ́ tà èèyàn ní mọ́tò ọ́pàkẹ́ lọ́dún kan ọdún kan yípo bá kò tí ì rí ta èèyàn nílẹ̀ ọdún kan yípo bá èèyàn láwọn aṣọ ní ṣọ́ọ̀bù èèyàn nírin àbí èèyàn ní ilé tọ́lẹ̀ o àtàwọn nǹkan wo ń yìí àwa rí i iye tí wọ́n ta eighty five grams ti gold ọ̀ràn yẹn ni fún ẹni tí ó ní ọjà yẹn tó bá ti tà á tán zakati wa tó sì jẹ́ pé ọdún kan yípo bá alákọ̀ọ́kọ́ ń táwọn afá sọ lérí ẹ̀ òun ni pé pé nǹkan yẹn afẹ́ tà á tá a bá ti tà á sàkọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì kọ́dún kan yípo bá kan ta eighty five grams ti ṣe déédéé zakati torí ẹni tó ní eighty five grams nílé olówó ìwọ́ tó ní aṣọ àbò onírin àbò onílẹ̀ àbò onímọ́tò tí owó tiẹ̀ náà ṣe déédéé owó yìí ìwọ́ náà lówó lọ́wọ́ ọ̀ràn yẹn ni kó yọ zakati fọlọ́wọ́n ba adelil ẹ̀rí nínú tírà ọlọ́run ọlọ́run ọba ní walladhina fi amwalihim ọlọ́run ọba ní gbogbo àwọn tó jẹ́ pé nínú owó wọn owó náà ní lọ́wọ́ tiẹ̀ náà hakum alum ìwọ̀ kan ni tí wọ́n náà ti mà tọ́lọ́wọ́n bá ti fi yí ọ lè sá ìlú wal mahrum fún àwọn tí wọ́n ń béèrè àtàwọn tí wọ́n wá béèrè tí wọ́n jẹ́ tálíkà ọlọ́run ọba wa àdìsí kan wá látọ̀dọ̀ samura bó ṣe dé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàmì wọn dọ̀ afa àdìsí yẹn wọn ni ya'muruna an nukhrija zakata mimma nu'iddu lil bay' ipe anabi sallallahu alayhi wa sallam anabi ó ní ká máa yọ zakati nínú àwọn nǹkan tá a bá fẹ́ tà tí nǹkan yẹn bá ti ṣe déédéé owó tí sàká wọ bẹ̀ kọ́lọ̀ musa wọlé àánú rẹ̀ gbogbo àwa tá n ta nǹkan oye gbogbo àwa tí ọlọ́run bá kẹ́ tí nǹkan náà wà nílẹ̀ tọdún kan wá yípo bá tá a bá ta àtàn ká yọ tọ́lọ́run bá fọlọ́run bá o ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀karùn-ún al-khariju minal ard minal hububu wa thimar gbogbo ntọ́ bá ti jáde nínú ilẹ̀ nínú àwọn oró àbáwọn irúgbìn bọ́yà ń jẹ́ ni àbá àìjẹ́ àwọn àgbẹ̀ ni wọ́n bá wù yẹn tá a bá ti dáko tó jẹ́ pé n ta gbìn yẹn ọjẹ́ ntí ọlọ́run ní ká yọ zàkà ń bẹ̀ torí kìí ṣe gbogbo n ń gbìn náà ní zàkà wọ̀ táwọn afábá ti ṣàlàyé fún wa pé ṣàká wọn tí wọ́n ń gbìn yìí o ọ̀ràn àyàn ni ọ ọ̀ràn àyàn ni fún ọ kọ́ ọ yọ zakati ẹ̀ ọlọ́wọ́n bá ń sọ ní al-Qur'an Karim ọlọ́wọ́n bá ní ya ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ́ nígbàgbọ́ sọ́lọ́n anfiqu min tayyibati ma kasabtum ẹ máa ná nínú iṣẹ́ ọwọ́ yín àwọn òwò tẹ́ ń ṣe ẹ máa ná ń bẹ̀ wa mimma akhrajna lakum minal arda ẹ sì máa ná fọlọ́run ọba nínú àwọn irúgbìn tó jáde nínú ilẹ̀ ọlọ́run tẹ́yìn wá ń kórè rẹ̀ ẹ máa yọ fáwọn ẹrú ọlọ́run ọba ń bẹ̀ imaamu malik imaamu ahmad bin ambal àti imaamu shafi'i wọ́n ní kullu ma yuttakhadhu wọ́n ní kullu kullu ma yattakhidhu an-nasu kútan wa yuddakharu wa yukal wọ́n ní gbogbo táwọn èèyàn tí wọ́n bá ti mú lóúnjẹ tá máa ń fi pamọ́ tá lè wọ́n òfin mẹ́ta nu yóò jẹ táwọn èèyàn máa ń jẹ àwọn afáàmì àwọn ní àti ń táwọn èèyàn jẹ náà àmọ́ nǹkan yẹn àwọn hóró ni àwọn nǹkan irúgbìn ni tí máa jáde wọ́n ní wáyù dákàr tá a lè fi pamọ́ wáyù káàlì tá a sì lè wọ́n gẹ́gẹ́ bí rice gẹ́gẹ́ bí jéró ọkà bàbà àgbàdo gbígbẹ àti kòkó àtàwọn nǹkan míì táwọn àlùfáà ká tó pé òun náà à ń jẹ àá sì máa ń fi pamọ́ tí ò ní bàjẹ́ lẹ́yìn ní sọ́ọ̀bù hà òǹdíwọ̀n àwọn nǹkan oko téèyàn ò ní tí sàkáwò tó wọbẹ̀ nítorí kìí ṣe gbogbo wa tá a bá kó lóko náà ní sàkáwọ̀ yóò ní irú òǹdíwọ̀n rẹ̀ àwọn àlùfáà ẹ̀sìn nígbà wọn wò pé ọ̀hún ta ráìsì ni o àbí wọ́n ń ṣe ọ̀hún dáko ọ̀wá kó ráìsì jáde àbí kòkó àbí ẹ̀wà àbágbàdo gbígbẹ àbí ọ̀ka bàbà àwọn àlùfáà ní six twelve kilograms ìwọ̀n six twelve six hundred twelve kilograms òun náà ni ọ̀ọ́lọ́lẹ̀ wọn tọba wọn tọba ti pé bẹ́ẹ̀ ṣàkáwọ̀ àmọ́ tí o bá ti pé tí o bá ti pé six twelve ṣàkáwọ̀ ọ wà á yọ tọ́lọ́wọ́n ọba fọ́lọ́wọ́n ọba ń bẹ́ẹ̀ ẹ̀yin màá mi nílẹ̀ sin Islam mikdaro ha òǹdí wọn tá a yọ gbogbo àwọn tá à ń dáko ọlọ́run ló nílẹ̀ òun ló fi irúgbìn síbẹ̀ òun náà ló mú jáde kí wọ́n wá yọ díẹ̀ fọ́lọ́run káwọn tálíkà ò fi jẹun nínú àwọn ẹrú ọlọ́run ọwọ́ àdìsẹ́ ó bá yà wọ́n sọ fún ọ tẹ́lẹ̀ o ò ti ń gbọ́ náà ni gbogbo àwa àgbẹ̀ tọ́jẹ́ pé n ta kàálẹ̀ yìí níṣẹ́ wa tá a máa ń gbìn tá a sì máa ń kéré rẹ̀ ìdàkánà ti sàmà ò sàkọ́tìhù ìdàkánà ti sàmà ò sàkọ́tìhù àlọ́ṣù tó bá jẹ́ pé òòjọ́ ọlọ́run ní ń rọ̀ sí gbogbo àwọn nǹkan tó ń gbìn yìí ten percent òun náà ní tọ́lọ́run ọba ọ̀yọ́ ó gbé fáwọn tálíkà ọlọ́run ìdàkánà má àlìkùlfà tó bá jẹ́ pé n tó ń gbìn yìí òjò ọ̀rọ̀ sí fúnra rẹ̀ náà lọ́lẹ̀lẹ̀ gbé kànga àbí bọ́ọ̀hù lọ ń pọnmi sí nisful ushur five percent lọ́yọ̀ ńbẹ ẹ̀rí bó ṣe kéré tó jama ìdàkánná máa lè tẹ́lẹ̀ tọ́ba wa jẹ́ pé òjò rọ̀ sí fáwọn oṣù kan ìwọ ló ṣe wàhálà lọ lè wó mi tọ́ dalẹ̀ lérí tó fi wá yọ láwọn oṣù kan a jẹ́ pé ìwọ ṣe títí ẹ ọlọ́wọ́n ọba náà ṣe títí ẹ wọ́n ní seven point five láàyọ fún tálíkọ̀ ọlọ́wọ́n ọba wa anabi sallallahu alaihi wasallam anábìíní fíìmà sakati samáwù alẹ́ọ̀ṣọ́ gbogbo kóta bá gbìn tí sàkásì wọbẹ̀ tó bá jẹ́ pé sámà lọ́ba rọ̀jò sí ìdá kan nínú mẹ́wàá láàyò fọlọ́ wọ́n fíìmà sókìyà bíi nọ́dọ̀ nísfọlọ́ ọ̀ṣọ́ tó bá jẹ́ pé ẹ̀yin lẹ ṣe wàhálà lẹ ń wọ́n mi sí tó fi wá di dàgbà tẹ́ bá kéré rẹ̀ tọ́sán pé náà ti ṣe wàhálà yìí ti náwó sí ìdá kan nínú mẹ́wàá yẹn ẹ̀ dà sí méjì ààbọ̀ yẹn òun náà ni ó máa zakati mi àkáǹtì ń dàrú mọ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ẹgbẹ́ tí wọ́n mọ̀ wá sọ pé ẹni bá ní one thousand tọdún kan bá ti yípo bá yọ̀ọ̀yọ̀ hundred naira oye ẹni bá ní ten thousand yọ̀ọ̀yọ̀ one thousand oye wọ́n fi ìdájọ́ sàká irúgbìn wọ́n wá fi yanjú sàká owó léyìí tí ò ní túmọ̀ bẹ́ẹ̀ oye sàká owó eighty five grams láàlọ́ lè béèrè lọ́jà ìwọ̀n bá ń ta lọ́dún yẹn iye yẹn ni zakawọ a sì da sí ogójì a da sí fọ́tì a yọ̀ da kan fọlọ́wọn bá wa ẹ̀yọ́ máa mi nínú ẹ̀sìn Islam wọ́kítò ha àsìkò tá a máa ń yọ zaka irúgbìn lẹ́sà haulan kamila òun èyí ṣe ọdọọdún o àsìkò tí a bá ti kórè ìbáàjọ olóṣù mẹ́ta ni ìbáàjọ olóṣù mẹ́fà ni ìbáàjọ olóṣù mẹ́jọ ìbáàjọ ọlọ́dún méjì àsìkò tá a bá ti kórè yẹn àsìkò yẹn náà láàyò fọlọ́wọn bá wa ọlọ́wọ́n bá ní kúlù min thamari ẹ máa jẹ nínú àwọn irúgbìn tí ń jáde látinú ilẹ̀ ìta asmar tó bá ti jáde ẹ̀jẹ̀ ń bẹ̀ wà á tu haqqahu yawma sadi ẹ wá fún ọlọ́wọ́n ọba náà ní ìwọ tiẹ̀ náà níjọ́ tẹ bá kórè rẹ̀ eléyìí ọ̀ràn àyàn ni ohun tí wọ́n ní kó mú kalẹ̀ bàbá àgbẹ̀ ọ̀ndàkó látijọ́ yìí ọ̀yọ́ tọ́lọ́hún fọlọ́hún o bẹ́ẹ̀ yọ̀ọ́ bá yọ sàká wàhálà máa ń bá yàn ní o kọ́lọ́hún mọ́sá ìsánú wa o sẹ́ẹ̀rí gbogbo àwọn ewé bẹ́ẹ̀ lásàkátà fi hà ewé bẹ́ẹ̀ àlẹ́ fi pamọ́ yọ̀ọ́ bàjẹ́ ayẹyọ sàká nínú ewébẹ̀ ayẹyọ sàká nínú ọ̀gẹ̀dẹ̀ ayẹyọ sàká nínú ọsàn sàká ọwọ apu àti gbogbo àwọn nǹkan èso sàká ọwọ su ẹ tomato ata sàká ọwọ o àmọ́ tí a bá ń sòwò àwọn ń ta sọ yìí téèyàn wá kówó pamọ́ tó yẹn wá ṣe déédéé owó tí sàká wọ tọdún kan sì yípo bá a ṣe wá yọ sàká owó eléyìí ni ẹ̀sìn ọlọ́run ọba wa ẹlẹ́ẹ̀karùn jẹ́ máa mùsùlùmí zakatul mawashi òun náà ni zaka àwọn tí wọ́n ń sin ẹran sẹ́dá àwọn tí wọ́n ń sin ẹran ẹ̀rí pé gbogbo wọn ọlọ́run kẹ́ wọn pọ̀ ràkúnmí ní ń sin ni o màálù ní ń sin ni o àwọn ewúrẹ́ là ń sin ni o táǹpẹ̀ lágùntàn táǹpẹ̀ lágbò ewúrẹ́ gbogbo wọn pátápátá ewúrẹ́ náà gbogbo wọn ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ìran mẹ́ta yẹn òun náà ni zakawọ́ ṣòrútù ha àwọn májẹ̀mú títí ẹ̀ àǹtakùn náà sá ìmà àwọn ẹran tá a mọ̀ yọ sàkà ń bẹ̀ kọjá àwọn ẹran tí ń jẹ káàkiri kọ́mọ̀jẹ́ oúnjẹ wá fún ń jẹ káàkiri ọlọ́run ní ń bọ koríko ọlọ́run ní ń jẹ ẹlẹ́ẹ̀kejì àǹtẹ́bùlógà kí nǹkan táǹsì yìí kọ́pọ̀ débi èyí tí sàkà wọ̀ nígbà míì èyàn ọba tó nǹkan haul kan ó yí ipò bá kan lẹ́yìn ọdún kan ìlà máa yọ àwọn zaka nǹkan tá à ń sìn nínú àwọn ẹranko ẹ̀rí ti rànkúnmí àwa tá a bá ń sin rànkúnmí tá à ń pè ní camel bẹ́ẹ̀ bá ní rànkúnmí ẹyọ kan tó fi di mẹ́rin sàkọ́wọ́ òun ló nìkan ẹ̀ àmọ́jọ́ tó bá ti pé márùn-ún sàkà ti bẹ̀rẹ̀ sí wọ láti di márùn-ún dérí mẹ́sàn-án tọdún kan bá ti yípo bá yóò yọ ewúrẹ́ kan péré ewúrẹ́ ewúrẹ́ kan péré ni ó fi ṣe sàkà ẹ̀ láti mẹ́wàá dé. De mẹ́rìnlá ewúrẹ́ méjì láti mẹ́ẹ̀ẹ́dógún dérí mọ́kàndínlógún nineteen ewúrẹ́ mẹ́ta tó bá ti pé ogún títí tó fi pé ogún àti mẹ́rin ewúrẹ́ mẹ́rin jàmá mùsùlùmí ẹwúrẹ́ àǹkómi ṣe tó ewúrẹ́ lọ́lọ́run bẹ̀rẹ̀ jàmá mùsùlùmí lọ́bẹ̀ lọ́bẹ̀ fasalu hala dhikri in kuntum la ta'lamun gbogbo àtàwọn sọ̀rọ̀ àǹkómi kálẹ̀ rí àwọn àlùfáà bí wọ́n ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ náà ni zakati ni wọ́n máa pọ̀ sí àmọ́ gbogbo ń ta fẹ́ yọ yìí náà á rí pé nǹkan kékeré báyìí ni kọ́lọ́n kọ́ mọ́sáfẹ́ baraka sí ta ń sìn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa albakara lẹ́yìn náà ni màálù àwa fúlàní àwa àfáàgbà àwa tá à ń sin màálù gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ bá ní màálù ẹyọ kan tó fi dérí twenty nine láàṣà kàtàfihà zakọ́ wọ́ ọ wọ́ ló nìkan yẹn ọ máa tà á lọ́ọ́ máa jẹ nǹkan yẹn àmọ́jọ́ tí màálù rẹ bá ti pé thirty títí tí fi di thirty nine ọyọ ọmọ màálù ọlọ́dún kan tẹ̀bí ọ̀ tẹ̀bí à bóyá kọ àbábo ọmọ màálù tọpọdún kan ni ló fi ṣe zakati ọgbọ̀n màálù dérí twenty nine màálù la ilaha illallah ah bẹ́ẹ̀ yẹn bá yọ̀ yí wàhálà ni èyí màá yá mi nínú ẹ̀sìn wa níjọ tí màálù yẹn bá ti pé forty ogún méjì títí tó fi di fifty nine musinnatun yọ máa yọ màálù ọlọ́dún méjì màálù ọmọ ọdún méjì òun ni ọyọ fọlọ́wọn ọba látìgbà tí màálù rẹ bá ti di forty títí tó fi di fifty nine ọdún ní báyìí yọ ka màálù tó wà ńlẹ̀ màálù tó wà ńlẹ̀ yìí sìn mélòó ni yọ wá yọ tọ́lọ́wọn ní kọyọ yìí kọ́lọ́ mọ́ṣáà sí rọrùn fáwọn àtàǹsí màálù bẹ́ẹ̀ ọba yọ màálù ọmọ kú ni o ni wọ́n máa jábọ́ lẹ́ni tirẹ́là lọ́mọ wá pàṣà sí ni àṣàṣì kọ́ o nítọ́lọ́ ń béèrè lọ́wọ́ rẹ kéré gan àmọ́gbàtọ́ yọ àlìgánà àwọn táwa ń sin bíi ewúrẹ́ àgùntàn agbo gbogbo àwọn eléyìí jẹ́ máa thirty nine wọ́n ló ní níjọ́ tó bá ti kàgbò yìí tó bá ti pé forty títí tó fi di one twenty ọmọ wa yọ ewúrẹ́ kan péré fọlọ́hún nínú one twenty nínú ọgọ́rùn kan àtogún ọlọ́run wa béèrè ewúrẹ́ ẹyọ kan lọ rẹ̀ ah bí èèyàn bá yọ yọ yọ wò wàhálà o kọ́lọ̀ ń sọ o ẹ̀yọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa níjọ́ tí ewúrẹ́ yẹn bá ti pé one twenty one títí tí ó fi di two hundred ewúrẹ́ méjì péré lọ́lọ́wọ́n bá béèrè lọ́wọ́ rẹ̀ bọ́dún bá ti yípo láàmà ká fasa alu ala dhikri in kuntum ẹni tó gbèsè allahu akbar kọ́lọ́mọ́sá san tọrùn wa zakatu dain zaka fún ẹni tó wọ̀ rẹ̀ ń bẹ lọ́wọ́ àwọn èèyàn olówó lóòótọ́ zaka sì ti wọ̀ àmọ́ kò sí lọ́wọ́ rẹ̀ àwọn èèyàn ya lọ́wọ́ rẹ̀ ni àwọn àlùfáà ọ̀rọ̀ méjì wọ́n sọ wọ́n ní tó bá jẹ́ pé owó yẹn ẹni tó yá lọ́wọ́ rẹ olówó ni àyètí ìráyè ní òjò san fún ọ àbí àìfọkànsí àbẹ́mi tiẹ̀ náà balẹ̀ pé à èló lowó tí ọjẹ́ mi wọ́n ní wọ́n máa yọ sàká owó yẹn lọ́dọọdún pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àmọ́ tó bá jẹ́ pé ẹni tó yáwó lọ́wọ́ rẹ yìí tó yìí sì ṣe déédéé owó tí sàká wọ̀ tó o sì mọ̀ pé ilé rẹ̀ sẹ̀ jó àbí mọ́tò rẹ̀ ọ̀ṣẹ̀ ìbàjẹ́ ni òun náà iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ tó o sì mọ̀ pé kò sọ́nà tó ti lè fi rí owó yìí dá padà fún ọ àwọn àlùfáà ní má yọ sàká rẹ o ọyẹ títí tí ó fi dá padà fún níjọ́ tó bá wá dá padà fún ọ sì wá yọ sàká àmọ́ èyí tó wà lọ́wọ́ yẹn àtàsán pọ́ńtò wọn lè dá padà fún wa tá a bá ti béèrè wọn ní ká máa yọ sàká rẹ wọn ní ká máa yọ sàká rẹ lọ́dọọdún tá a fi gba owó yẹn àṣìyáwó lẹ́tì lásàká tàfi hà àwọn mọ́tò rẹ tó ń lò aṣọ rẹ ṣàkà ọ̀wọ́ o àfi góòdì nìkan tóbìnrin ń lò làwọn afa yapa lérí ẹ̀ àwọn afa kan sọ pé kó yọ àwọn afa kan ní kọ́mọ yọ àmọ́ èyí tó da àdì tó fi ní lọ́kàn balẹ̀ òun náà ni pé gbogbo góòdì tí ẹni léun alájà ó mọ̀ ẹ̀yọ́ o kẹ́mi yóò lè balẹ̀ kẹ́mi yóò lè balẹ̀ kọ́lọ́mọ́sá wọlé agbára rẹ̀ kọ́lọ́mọ́sá wà lọ́mọ náà o nítorí gbogbo tó kó sọ́run tó kó sọ́wọ́ yẹn gbígbà tó ń gbé káàṣì rìn ni gbígbà tó ń gbowó rìn ni ikhwatal iman àwọn nǹkan tó jẹ́ pé al ijar tọ́jẹ́ pé ìjáàr àwọn nǹkan tá a fi rẹ́ǹtì àwọn nǹkan tá a fi rẹ́ǹtì yín bóyá onílé ẹ àwọn èèyàn rẹ́ǹtì ẹ lọ́dọ̀ rẹ wọ́n ń gbé bẹ́ẹ̀ sàkọ́ wọlé yẹn ilé yẹn sàkọ́ wọ̀ ẹ rí onímọ́tò òfin ṣe ká àyà sàkọ́ wọ mọ́tò rẹ̀ ṣebí òfin pawó ni sàkọ́ wọ̀ bẹ́ẹ̀ ni ilẹ̀ tó fi rẹ́ǹtì fáwọn èèyàn sàkọ́ wọ̀ àti gbogbo nǹkan tá a máa gbowó ń bẹ̀ látara rẹ́ǹtì tá a fi rẹ́ǹtì fáwọn èèyàn àwọn àlùfáà wa wọ́n ní sàkọ́wọ̀ àfi tó bá jẹ́ pé nígbà tó towó jọ àwọn nǹkan tó ń fi rẹ́ǹtì àbá àwọn nǹkan tí òun fi ń ṣòwò yìí ọwọ́ àtowó jọ ń bẹ̀ owó ńlọ wá tọ́jú ọdún kan wá yípo bówó yẹn owó yìí ṣe déédéé owó tí sàkáwọ̀ ọ̀sẹ̀ wa yọ sàkáàtì owó mà ẹ̀yin màyá mi nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam kìí ṣe ẹ̀sìn nira o ahalu zakat ibadallah zakat ta ni ká yọ yìí àtowó àti góòdì àti sílífà àti ẹran ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa àti irúgbìn àwọn àwo wọn ni ká fún lìtọ́ ìfàtí màṣúsọ kìí ṣe gbogbo èèyàn lákà máa pé ayágbà ìgbàsàká ìgbàsàká irọ́ o ọlọ́run ti dárúkọ àwọn tó ní ẹni tí ó bá sí ń bí ó gbọ́dọ̀ gbà olówó tó bá sì ní lọ́wọ́ kò gbọ́dọ̀ fún ẹni tí ò sí lára àwọn tá a fẹ́ dárúkọ yìí ọlọ́run bá sọ ní Al-Qur'anil Karim ọlọ́run bá ní innamas ọlọ́run bá ní sadakat zaka zaka tí mo ní kẹ́ ẹ fukara àwọn tálíkà mi ni wọ́n ní o alifukara ta ni wọ́n pè ní fakiri ẹni tí ò ní tí ó jẹ rárá àtẹni tó ní tí ó fún dajì ọdún fakiri ọlọ́run ni ẹ má jọ dààmú o ẹ má jọ sọ́fà o yóò sìn mí o mo dáa fún kankan ni o bébí bá ń pa kò ní gbádùn o bó sì bá mu kò ní lálàáfíà o ẹ fún un wọ́lì masakin àwọn àwọn atẹ́wọ́gbọ́ rẹ̀ làwọn máa ń pè é masakin masakin ẹni tí ń jẹ́ miskin òun náà lẹ́ni tó jẹ́ pé òun ní tí ó jẹ́ fún ìdajì ọdún bóyá ná bíi three sixty five thousand lọ́dún or one thousand lójúmọ́ kan ó wá ní ìdajì owó yẹn ah ẹni yẹn miskin ni ọlọ́run ní ẹ̀fún sàkà ẹ̀fún sàkà. wal amilina alayha gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń gbà sàkà lọ́dọ̀ àwọn olówó tá à ń rán jáde táwọn náà sì jẹ́ tálíkà tí èsì pa ń sanwó oṣù kan fún wọn níbi àti rán wọn jáde gbogbo àwọn tá a wí yìí àlẹ́ àmìlí náà àlẹ́ ha ọlọ́wọ́n bá ní ojú wọn ti rówó yẹn ẹ fáwọn náà ń bẹ̀ wal mu'allafati qulubuhum ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí ọkàn wọn le tá fẹ́ fi owó rọ̀ wọn lọ́kàn a máa fi owó rọ̀ yẹn lọ́kàn a máa fi owó a máa fi ń rọ ọkàn bóyá mùsùlùmí ni wọ́n jẹ́ ni tí wọ́n jẹ́ àwọn èèyàn ńláńlá àbí wọ́n jẹ́ àwọn kèfèrí tí wọ́n ní agbára láàrin ìlú bóyá a fẹ́ sá fún aburú ọwọ́ wọn àbí a fẹ́ fi ṣàlékún ìmánì wọn bóyá mùsùlùmí ni àbájá kèfèrí tán jẹ́ àwọn yẹn ńláńlá táwọn yẹn ń bẹ lẹ́yìn wọn ẹ fún wọn sàkà o wa fi riqab bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n bá ń bẹ ní oko ẹrú àbí wọ́n ń bẹ nínú gbèkùn ẹ fowó wọn jáde wal gharimin àwọn tí wọ́n jẹ gbèsè àbọ̀ jẹ gbèsè látara pé ń ṣàtúnṣe láàrin àwọn èèyàn méjì ó wá ń ná lówó owó yẹn wá ń bẹ lọ́rùn ẹ̀ ó sì ṣàtúnṣe yẹn ṣe àbí kò rí ṣe náà ni ó ṣànáwó lélẹ́rí wọ́n ó jẹ gbèsè náà ni bóyá ó jẹ nítorí àárẹ̀ àbọ̀ jẹ nítorí pé ó fẹ́ ṣàtúnṣe láàrin àwọn ọmọ ìyá kan wọ̀lẹ́gárì míì ẹ̀ fún àwọn onígbèsè ńbẹ̀ wọ́n fi sabilillah àtàwọn tí wọ́n wà tí wọ́n wà lójú ogun ẹ̀sìn adu'at àwọn tí wọ́n ń pèpè lóṣojú ọ̀nà ọlọ́wọ́n bá wa talabatul ilm àtàwọn tó jẹ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà ọlọ́wọ́n bá káfíń ràn wọ́n lọ́wọ́ wabuni sabil àwọn ọmọ arìnrìn àjò àwọn tó jẹ́ pé wọ́n ń lọ owó tí ó gbé wọn débi wọ́n ń lọ kò sí lọ́wọ́ wọn mọ́ ọlọ́wọ́n bá ní ẹ fún àwọn náà ní owó tí gbé dé ìlú rẹ̀ ìbá àjò olówó ń lu wọn ìbá àjẹni tó ní owó nílùú wọn nígbà tó jẹ́ pé ó ti wà lójú ọ̀nà o kò sí ní tí ó nà má kò sí ní tí ó gbé délùú ẹ̀ má ẹ nínú zaka ló sì jẹ́ pé tó bá jẹ́ pé àbá ń gba zaka ni àbá bá ń ṣe zakati àbá àwọn èèyàn bá ń san zakati ẹni bá ti jẹ́ arìnrìn àjò kọ́kàn wá mọ́sálásí kan tó bá súnmọ́ bẹ́ẹ̀ kó sì tawọ́ sí ìmáàmù kí ìmáàmù oko zakari lọ́wọ́ kó fi délùú ẹ̀ àmọ́ sí ìmáàmù gan sórí zakagbà ẹ̀yin ọmọ ìyá wa ọlọ́wọ́n bá ní àwọn mẹ́jọ tẹ́ fún zakari o ó lè kó fún ìmáàmù kan kọ́bọ̀ fún wọn ó sì lè fún wọn fúnra ara rẹ̀ faridatan minallah ọlọ́run bá ní ọ̀ràn yẹn ni o kì í ṣe tẹ́ ẹ bá fẹ́ o ọ̀ràn yẹn ni kẹ́ ẹ yọ sàká yẹn tẹ́ ẹ lówó bọ́ọ̀ bá yọ sàká bí ìgbà tó ń wá kọ lẹ́tà síbi inú Allah ni faridatan min Allah ọlọ́run ní ọ̀ràn yẹn ni fún ọ ọ yàtọ̀ sí sàárà o sàárà o ló fẹ́ ni ọ bá wù ọ́ o sì lè fún yẹn lásìkò tó wù ọ́ sàárà oyè ọ yàtọ̀ sí zakat bẹ́ẹ̀ yẹn bá ń ṣe sàárà tí ó yọ sàká yọ gbalada sàárà yọ wà lè jìyà sàká zaka lọ́dún kan lọ́wọ́ wò ó pé èló ló wà ní báǹkì èló ló wà nínú káàṣì tó ní nínú ilé ọ wàá sí i bọ́ọ̀ bá fẹ́ káwọn èèyàn mọ̀ kò burú wọ́n lè bọ́ so èló ní zaka lọ́dún ní fúnra rẹ̀ yẹn lọ́wọ́ ayọ̀ tọ́lọ́wọ́n ọba fọlọ́wọ́n ọba ń bẹ̀ ọlọ́run bá ní faridatan minallahi yẹn fún fẹ́yìn bàbá olówó wallahu alimun ọba yìí ọmọ ipe tálíkà ń o hakimun ọba yìí alimun ọba yìí mọ̀ yín ọmọ alimun alimun ọba yìí mọ̀ yín ó sì mọ ń tọ́wà lọ́wọ́ yín ó sì mọ bí tẹ́ kó sí ẹ lè bọ́ lọ́wọ́ ẹ̀ hakimun ó sì gbọ́n jù yín lọ bẹ́ẹ̀ bá ní kó wọ́mọ̀ tán ni yọ padà tán ni tẹ́ ẹ bá fẹ́ kọ́ tán òun náà ní kẹ́ ẹ máa yọ tọ́lọ́wọ́n ọba fọlọ́wọ́n ọba wa ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa uqubatu mani ìsàkà gbogbo àwọn tó jẹ́ pé wọ́n yọ sàkà wọ́n sì ní agbára kò yọ sàkà góòlì tó wà nílé kò yọ sàkà sílfà kò sàkà irúgbìn kò sàkà àwọn ẹran tí ń sìn àtàwọn nǹkan mìíràn tí sàkáwọ̀ táyọ̀ gbà wá láti mẹ́nuba ọ̀ wá yọ zakati yìí fọlọ́run ọba máa retí promise ọlọ́run ọlọ́run promise rẹ̀ ọgbọ́n tọ́lọ́run ọba sọ suratu tauba ẹ Quran nine ayah thirty four ọlọ́run ọba ní walladhina yaknizuna dhahaba gbogbo àwọn tí wọ́n ń fi góòdì pamọ́ tí wọ́n yọ sàkà ń bẹ̀ wal fidda tí wọ́n fi sílífà pamọ́ tí wọ́n yọ sàkà wala yunfikunaha fi sabilillah wọn ò fún àwọn mẹ́jọ tí mo ní kan fún fabashirhum bi adhabin alim ẹ fún wọn ní ròdùnú pé wọ́n jẹ ìyà tí ń wọnú egun wọ́n jẹ ìyà tí ń wọnú ẹran wọ́n jẹ ìyà tí ń wọnú ẹ̀mí yawma yuhma alayha fi nari jahannama ọlọ́wọ́n bá ní owó wọn aṣọ dínà yawma yuhma alayha fi nari jahannama owó wọn yìí a sọ di iná nínú iná jahannama fatukuwa abihaji baahum a máa wá fi jó wọn lójú wajunubuhum a máa fi jó wọn lẹ́gbẹ̀ẹ́ wazuhuruhum a máa fi jó wọn lẹ́yìn hada ma kanastum li anfusikum wọ́n máa wá sọ fún wọn pé dọ́là rẹ̀ la fi ń jó ọyẹn o pásítà rẹ̀ la fi ń jó ọyẹn o rìyáàlì rẹ̀ la fi ń jó ọyẹn o náírà tó nílé góòdì tó ní ẹran ewúrẹ́ kan tó lọ ń béèrè ìyá ẹ̀ lọ ń jẹun o gbogbo tó lọ ń béèrè nínú àwọn nǹkan rúgbìn rẹ ìyá rẹ lọ ń jẹ yẹn nǹkan tó fi yọ sàká ìwọn daṣọ di náà báyìí ọlọ́run ni wọ́n máa wá jóná bẹ́ẹ̀ wọ́n máa jóná bẹ́ẹ̀ fàdúkù màkún tó ń ta kìnìún ọlọ́run wàá pàṣẹ fún náà pé máa jó wọn so máa jó wọn jó wọn lójú jó wọn lẹ́yìn kó o sì jó wọn lẹ́gbẹ̀ẹ́ wọ́n máa wá wà nù yẹ ọlọ́run ọba gbére ọmọ ìyá mi torí owó recharge card owó tí o tó tó fi ń lòdù káàdì lóṣù o sì wá kó bára rẹ tó fi wá kú ọ̀wá yọ ewúrẹ́ kan ọwá torí ẹ wọná ọwá ń torí ẹ̀ẹ́n eh, tí o tó eh, one thousand grams oye kilograms nínú àwọn ráìsì tó ọlọlẹ kólókó <laughs> Ọlọ́run kọ́ mọ́sàfẹ́ ọmọ náà o lọ́lẹ̀ báwọn afa sunna ipe tó nǹkan báyìí mo ní o ẹ dákun ṣé sàká wọ̀ sàká bá wọ̀ wọ́n sọ fún ọ bí sàká ò bá wọ̀ wọ́n sì sọ fún ọ bí sàká bá wà wọ̀ ọ wà sọ fún ọ pé ẹ dákun èló ni sàká bẹ́ẹ̀ èyí ló fi bọ́ lọ́dọ̀ ọlọ́run. àwọn mẹ́jọ tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ń sọ òun náà ni àwọn tálíkà tó pé wọn ò ní tí wọ́n jẹ ńlé àbí tí wọ́n jẹ fún dajì ọdún ló lọ́dọ̀ wọn. wal masakin àwọn eléyìí tálíkà làwọn náà àmọ́ àwọn tún lówó díẹ̀ ju tàwọn tà kọ́kọ́ lọ àwọn ní tí wọ́n jẹ fún dajì ọdún wal mu'allafat wal 'amilina wal 'amilina 'alayha àwọn tí wọ́n gba sàkáwá fún wa tí wọ́n ń wọlé tọ̀ àwọn lówó ẹ fa àwọn náà sàkáwó wal mu'allafati qulubuhum àti gbogbo àwọn tó jẹ́ pé a fẹ́ fa ẹ̀mí wọn sínú ẹ̀sìn bóyá kèfèrí ni àbí mùsùlùmí tó lérò lẹ́yìn ìlú káfọ́nsá kákáfẹ́ rọ́ lẹ́mí wa fi riqab àwọn tí wọ́n bẹ nínú gbèkùn wal gharimin àtàwọn tó pé wọ́n jẹ gbèsè bóyá nítorí ara wọn àbí nítorí àtúnṣe láàrin àwọn ọmọ ìyá méjì wọ́n fi sabilillah àtàwọn tí wọ́n wà lójú ọ̀nà ọlọ́run ọba tí wọ́n jagun ẹ̀sìn èso àwọn tí wọ́n ń dà lóru o wọ́n jagun ẹ̀sìn nítòótọ́ ẹ̀fọ́ ọ̀rà nǹkan ogun fún wọn ẹ̀ kí wọ́n fi paná ẹbọ kán fi paná aburú kán fi paná òòsà kán fi paná àbòsí kí dáadáa lè bá gba eré ilẹ̀ ọlọ́run ọba wa nínú wọn náà làwọn àyín mà tí wọ́n ṣe kútùbà jímà àwọn àmọ́ mọ́sálásí àwọn afáàkọ́ ní kéwú àwọn tí wọ́n pèpè sójú ọ̀nà ọlọ́run ọba wa àtàwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ṣẹ̀ríà àwọn àfáà ní àwọn tá a fọ́n sàkánì lẹ́yìn náà ẹni tí yóò lè délu ẹ̀ mọ́ látara pé ó ti wà stranded sójú ọ̀nà kò lè lọ kò lágbára ẹni yóò ní owó tí ó fi délé ẹni tá a wí yóò ní owó tí ó fi délu wọn irú ẹni yìí wọn ní ká fọ́n sàká àwọn méjèèjọ náà ní kọ́lọ́mọ́sá ẹ̀sìn rọrùn fún wa a lè fẹ́ nìkan nu wọn tí ó bá pọ̀ a sì lè pín fún gbogbo wọn tó bá kárí wọn kásà ti fún ẹnìkan nínú àwọn tá a wí yìí ni ó sì lè jẹ́ gbogbo wọn náà abẹ́lẹ́ wọn Allah subhanahu wa ta'ala kọ́lọ́ mọ́sá ìsànù gbogbo àwọn tí wọ́n ní owó lọ́wọ́ kọ́lọ́ ni wọ́n lè máa yọ ọ̀tọ̀ lọ́hùn fọlọ́n owó náà kéré púpọ̀ àmọ́ àmọ́ pé ọ̀sẹ́ mi yín bẹ̀ ni ẹ̀yin tẹ̀sí jáwọn náà wà ẹ̀yin náà mọ̀ra yín promise rẹ o ìyá lọ́lọ́run sì fi promise rẹ kọ́lọ́ mọ́sá wa lẹ́ni ìyá o. amma al-uqubatu fi dunya sẹ́ẹ̀rí kónítọ̀ òun tó lọ lè jóná lọ́rùn ojú rò rí mẹ́wàá láyé ń bí gbogbo ẹni tí bí nǹkan bá ti ń bàjẹ́ fólówó àdánwò àtọ̀dọ̀ ọlọ́run wá o àmọ́ tó bá ti ń pọ̀ jù <laughs> àwọn afáà ní lọ́ọ̀lì wo zakati ẹ̀ bí owó ṣe máa sọnù ni wọ́n máa gbé lọ́jà wọ́n máa sọnù lọ́jà wọ́n máa wọmi tírélà wọ́n máa dànù gbogbo àwọn ibi tó fọkàn sí àwọn yẹn máa gbé owó mọ́ lọ́wọ́ ní tí ó sì yọ díẹ̀ ní báyìí àmọ́ èyí tọ́lá wọn gbà lọ́wọ́ rẹ̀ pọ̀ kò ní wọ́n máa wọná o yọ kọ́kọ́ lùsì gbogbo òyìn láyé ná yóò ṣàwálò lè wọná lọ́rùn tọ́lọ́ ni almarad wà adamu dàmú amúnú fi gan òun gan fún rẹ̀ oye nínú ẹ̀mí ẹ̀ yọmọ pọ̀ òun níṣòro làwọn fáfin ni tó sọ ha atọ wù yẹn ni pé ẹni bá ń yọ ṣàká ọba fi fo ẹ̀mí ma mọ́ lóògùn ti ń na owó sí ọwọ́ àwọn èèyàn tí ń gbowó sì máa tún sí dénú ẹni bá nu omi kúrò lójú yàn ó nu omi kúrò lójú ti kó ìjayà látara sàkátó fún wọn lẹ́yìn náà àárẹ̀ yọkàn máa náwó sọ́sibítù ká wọn ní máa ti ń ṣe ńgbà wọn láwọn máa ti ń ṣe ẹlẹ́fẹsẹ̀ létọ́ sàkátì ọ̀yọ́ ni jama èyí tó wá ṣe pápá bari ń bẹ̀ òun ni pé àwọn tálíkà ọlọ́wọ́n bá máa bínú sí táwọn tálíkà bá ti bínú sí yàn látara pé àfún wọn lẹ́tọ̀ wọn owó nìkan kọ́ gbọ́n owó nìkan kò sí kàwé owó nìkan kò sí ń ṣiṣẹ́ òwò rẹ tó ń ṣe ń nì ọ̀pọ̀lọpọ̀ yẹn náà ń ṣe é àmọ́ àwọn òní ọlọ́run wá ní kí wọ́n pọ̀ sọ́dọ̀ tiẹ̀ tó o fẹ́ kí wọ́n máa bínú rẹ̀ wọ́n máa fún wọn ni o wọ́n máa fún tálíkà ẹni tẹ̀ bá ti fẹ́ rí bínú tálíkà kọ́ máa fún un ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa asibabu alijahali asibabu adami akadé zakati indal agniya kí ni sábàbí gan tí ọ̀já àwọn olówó wa máa yọ sàká gbogbo àwọn atajá ìmáàmù akàwọ̀ pé ah, àwọn olówó ń bẹ́ẹ̀ lù sàká wọn ń kọ́ ibo wọn ń kó lọ èyí tó jẹ́ ọ̀kan èyí tó jẹ́ ọ̀kan nínú sábàbí ẹ̀ àsìbáàbò ọ̀kan nínú sábàbí ẹ̀ àlìjáhàlú bí àtọ̀mọ́tìhà kọ́ mọ́ pàtàkì bí sàkàtì tóbi tó lọ́dọ̀ ọlọ́run ọkàn rò pé òun àti sàárà bákan náà ni kọjọ́ra wọn o sàárà òmù tó wù ọ́ ọwọ́ afẹ́ni tó wù ọ́ lásìkò tó wù ọ́ ẹ ò oyè òmù iye tọ́lọ̀ ni o mú ọwọ́ afẹ́ni tọ́lọ̀ ni o fún lásìkò tọ́lọ̀ ni kò fún wọn ní tí wọ́n ń pè ní sàkánù bọ́ọ̀ bá wa mọ̀ ọ́ wà lọ́ọ́ lè bá àwọn àfọ̀n ní fíkì wọn àfọ̀n ẹlẹ́sìn àfọ̀n ṣẹ̀ríà àwọn mọ̀mù yé ọ wà lọ́lẹ̀ bá wọn ṣàlàyé fún ọ ọ sínú aláìmọ̀kan mọ́ nígbò tí wo sí o nígbò tí gbọ́n ọ sínú aláìmọ̀kan mọ́ o kọ́ béèrè lókù ẹlẹ́ẹ̀kejì àdọ́nu bí anna fi mahali zaka ọpọlọpọ rò pé sàárà táwọn ń na náà àá ẹ̀bí sàárà ń sàárà ń jẹ́ àwọn ràn àyìnbó múra òun kí fún ọgbà aládàá yìí lọ́tọ̀ tó o bá kó rẹ kalẹ̀ lọ́dún kaba yìí kọ́ wa béèrè pé èlò sàkáwọ̀ ń bẹ kọ́ wa yọ ọwọ́ náà kó tó wà lè jẹ́nà tọ́lọ́mù bá fẹ́. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn Islam nínú ẹ̀ albukhul òun náà láhùn ẹlòmíín mà ọgbọ́ yé ó sì máa yẹ tó wọn ní yọ ń yọ màá wá rò pé ẹ ká wá yọ sixteen thousand two hundred nínú sixty nínú ká yọ sixteen thousand two hundred nínú six hundred and forty eight thousand six thousand yóò máa wá ro yóò máa ronú ẹ̀mí ẹ̀ yí pé ah ká yọ sixteen thousand two hundred nínú six hundred and forty eight thousand sixteen thousand yẹn pọ̀ o ah ẹgbẹ̀rún kan méjì mẹ́ta mẹ́rin ó fi wá pé mẹ́rìndínlógún ó tún wá lé two hundred ah owó gbọ́ ìdá kan forty pọ̀ wọ́n ní kọ́ dantó ní sí ogójì kọ́ wa mọ ẹyọ kan fọlọ́ ẹyọ kan ní ogójì pọ̀ irú ahun tí ń bá mú yàn máa ronú ìrònú bá wọn àtibọ̀tán lágbá díẹ̀ o kọ́lọ́ ìsànú wa o níparí òun náà nípa àwọn afẹ́sìn wọn ràn wọn olówó lọ́wọ́ wọn ràn wọn lọ́wọ́ bí wọ́n ṣe yọ sàká gbogbo àfa kọ̀ọ̀kan tí máa ń lè kanlẹ̀kùn olówó kọ̀ọ̀kan kálukú ń bá bùkátà rẹ̀ lọ ni wọn ò bá bùkátà àwọn mẹ́jọ tó ń kàn wọn ò bá lọ bọ́ bá ti wá gba tiẹ̀ tó lọ yọ àsọfúnlówó pé à gbogbo ìtẹ́nsẹ̀ iná ńkọ́ ọ̀yẹ́ sàkánà tí ń yọra ẹ sàkáwùsù yọra rẹ yìí tí ó jẹ ní wá ìwọ ọlọ́ọ̀lọ́ lè bá àwọn afáàtọ́ sìn yé ipò yé báyìí mo ní lọ́dún èlò sàkàbẹ̀ tọ́dún kan sì yípo bá gbogbo àwọn àlùfáà tá a bá mọ̀ àmì wọn sì ń pín sàká tá a mọ iye sàká yọ tá a ń pé one thousand ọyọ sàká hundred naira ayé ti kọjá bẹ́ẹ̀ o lọ́ọ̀lẹ́ kéwú torí bí kéwù bá ti yọ ọlọ́ọ̀lẹ́ kéènì èyí kéwú nígbà ọba ti lè dìde lérí mímbà rí tó gbé agbada síta tó ń ṣe wá síta gbangba tí wọ́n ń sòrò lérí tẹlifíṣàn wọ́n wá ní èlò ṣàkáwọ̀ ọlọ́ọ̀bọ̀n ọmọ tó ń ṣe nu o abẹ́lẹ́wọ̀n aláàgbọ̀ alfa kọ́lọ́mọṣẹ́ tọ́wa sọ́nà o fawaidu zakat ẹni wá ń yọ lọ́dọọdún tá a máa ń lọ lè bá pé ó ti yá wà lájì èlò lọ́dún ni o ṣàkà ń kọ́ ọlọ́run fi wọ́n lẹ̀ àwọn náà ní oore tí wọ́n jẹ láyé àti owó tó nìkan dá ṣiṣẹ́ rẹ̀ wọn wá ní kó mu wá ká fún ẹni tí kò bá ṣiṣẹ́ owó tó nìkan ti ń dá ṣe wàhálà rẹ̀ bí ṣe ń lọ léèbó ní lọlẹ̀ lárúbáwá bí ṣe ń gbé ní ń sọ ìmí nǹkan òrónú sùn mọ́ ọwọ́ apawó ìjọ àwa ni òòbù wa ń bẹ fẹ́ni tí ń sùn àbí fẹ́ni tí ò bá ṣiṣẹ́ ọlọ́run ò ní filẹ̀ láyé ń bí láìsàn lẹ́sàn alákọ̀ọ́kọ́ nu àwọn ẹ̀sán tọ́lọ́wọ́n san àzẹ̀yàdàtú wà nàmá fìlmáàlì owó rẹ̀ ó máa sí ni owó rẹ̀ ó máa sí ni anabi ní máa nakọ̀sọ̀ àti sọ́dà kọ́tùn mi máàlì anabi ní sàrà sàká tẹ́ bá mú nínú owó yín anabi ní kò di owó yín kù owó yín pọ̀ sí ni owó yín pọ̀ sí ni ọlọ́ni máa ń jẹ́ àbí hasanatin falahu ashru amthaliha bẹ́ẹ̀ bá ṣe kankan fọlọ́ mẹ́wàá lọ́wọ́ fún padà wa ma anfaqtum min shay'in fahuwa yukhlifuhu gbogbo ntẹ bá ná ọlọ́run ó pààrọ̀ rẹ̀ fún yín padà àdéhùn látọ̀dọ̀ ọlọ́run ọba wa ni alákọ̀ọ́kọ́ ni pé bàbá fẹ́ jólówó ò tí ì lówó tó ìyá mi owó yín ọ̀pọ̀ tó bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sí yọ sàká ẹ wọ àràtọ́ fún yín torí ẹni tí ń bá ran ẹrù ọlọ́run lọ́wọ́ ọlọ́run ní filẹ̀ yẹrẹhamu man fil ard yẹrẹhamu kum man fis sama bẹ́ẹ̀ bá ti ń sànú àwọn tó wà lérí ilẹ̀ ẹni tó wà lókè sánmà náà máa sànú ẹ̀yìn náà ẹlẹ́ẹ̀kejì hasanatun lahu minal afati wal musibati wal wailati ẹni tá a wí tí ń yọ zakai ọlọ́run ó sọ dúkìá rẹ̀ kú níbi ìparun yóò lówó yóò wá fowó yẹn lẹ̀ fáwọn ọmọ gbogbo àwọn àjálù asidẹ́ǹtì wàhálà kálíjà náà máa léyàn ká lóru kéèyàn má sún bọ̀rọ̀ kéèyàn máa sàárẹ̀ kọ́ máa gbé káàkiri ọlọ́run yọ ọ́ kúrò nínú ìgbésí ayé ẹni tí ń bá ń yọ zaka rẹ̀ lẹ́yìn náà àwọn tálíkà ò ní ṣépele wọ́n máa nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n máa ṣàdúrà fún anabi onífa innakum turzakuna wa tunsoruna bi du'afaikum aw kama qala sallallahu alayhi wa sallam anabi ní sẹ́yìn mọ̀ pé àwọn tálíkà tí ò ní àtàwọn ọ̀lẹ́nu yín tí ò sí nǹkan lọ́wọ́ wọn tẹ́ wọn ń ṣàánú wọn tẹ́ ń fún wọn tẹ́ ń ràn wọn lọ́wọ́ sẹ́yìn mọ̀ pé nítorí àdúrà tí wọ́n ń ṣe àdúrà àwọn tọ́lọ́hún gbà máa yín lálẹ́ fi ń lówó sí ni ẹni tí bá ń ná ọlọ́run ó kó ìkórira táwọn tálíkà nílẹ̀ mí ọlọ́run yọ kó lẹ́mí wọn wọn wà nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n máa ṣàdúrà fún oníkọ̀rọ̀ àti gbangba lẹ́yìn náà tẹkifíru al-khataya tẹkifíru al ọlọ́run pa ẹ̀ṣẹ̀ ẹni tí ń ọlọ́run pa rẹ̀ anabi ni wọ́n sọ̀dàkàtù ẹ̀rí sàrà àti zaka tutufi al-khati'ata a máa pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ní kàmá yutifi al-ma'u an-nara bí omi ṣe máa ń paná sọ wọn rántí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ èyí tó jẹ́ pé ògiri ló bò ọ láṣìírí èyí tó jẹ́ pé òkùnkùn ló bò ọ láṣìírí àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn mọ̀ àtàwọn èyí tó dáṣẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn mọ̀ sọ ma pé owó tí ń bẹ lọ́wọ́ rẹ o ti fi dára rí ó wá bẹ̀rẹ̀ pọ̀ fẹ́ máa yọ ṣàká bó bá àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ọlọ́run ọ̀pá rẹ ni tó bá àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá má débẹ̀ mọ́ má ṣe sìnà má má mutí má kúrò nínú ẹgbẹ́ awo kúrò nínú ẹgbẹ́ ìmùlẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni bọ́ọ̀ bá ti sòun náà mọ́ ọlọ́run ọ̀pá òun náà rẹ̀ òun nídìí kó túbá repentance kó má débẹ̀ mọ́ àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké rẹ̀ bọ́ọ̀ bá ti ń yọ sàkábà yìí ọlọ́run sì há kúrò nínú fáìlì rẹ̀ ẹ̀yọ́n màá yá mi nínú ẹ̀sìn Islam tó sákì akhlaqal musakki wọ́n ní bí ẹni tí máa yọ sàká bó bá jẹ́ èèyàn tí ọ̀dà tẹ́lẹ̀ ọlọ́run sì sọ ọ́ dẹ̀yẹn dáadáa bó bá jẹ́ ẹni tí ìná tẹ́lẹ̀ yọ máa tó bá jẹ́ gidi ọrẹ ni kéèyàn máa ta zaka ni kéèyàn máa yọ lẹ́yìn náà islahul mujtama àwọn tí wọ́n yọ zaka wọ́n ń tún àwùjọ ṣe ni wọ́n yọ zaka wọ́n fẹ́lẹ̀ ní kẹ̀kẹ́ napep wọ́n yọ zaka wọ́n fẹ́lẹ̀ ní machine wọ́n yọ zaka wọ́n fẹ́lẹ̀ yìí ní iṣẹ́ ọwọ́ wọ́n fẹ́lẹ̀ yìí wọ́n ra fún wọ́n yọ zaka fún eléyìí wọ́n fún lóúnjẹ òsì ń dínkù láwùjọ ni òsì ń dínkù láwùjọ ni wọ́n ní olè amúrọ̀bà kò ní pọ̀ táwọn olówó bá ń yọ zaka kọ́dà gbogbo àwọn màmú gan tán dàdúgbò rú tí ó jòkó nbí kó ma tí ó lóun ò ní dìde o àfi tó o bá pé o ò ní kírun jàmá o ní ah, a tábà wá dìde nsìn yẹn dákun bó o láṣẹ lówó gbà lọ́wọ́ àwọn èèyàn ṣe owó lọ́wọ́ gbà mí kó ma àbọ̀ wá jẹ́ pé ọmọ ìyá rẹ̀ gẹ́gẹ́ bí súnà gbogbo àwọn àlùfáà tí wọ́n ń dà lúrù náà tí wọ́n ń sọ̀sọ́kùsọ yìí látara jíjẹ mímu tó le àwọn ní àwùjọ dà gbogbo fáírọ̀sì eré àfa náà ọlọ́run bá fọ̀mátì ẹ̀ látara pé nǹkan gidi jẹ ẹ̀yin olówó ẹ̀ máa fáwọn àfa lówó o ẹ máa fún wọn lówó kẹsì sọ fún wọn ká máa kátìrà fún yín ẹ̀yọ́ máa yá wa nínú ẹ̀sìn wa al-istimrari yali da'wati lillah wọ́n ní báwọn olówó bá yọ zaka òdodo wọn máa lékè kò sí pé ẹ fẹ́ jíṣẹ́ kò sọ́nà tẹ fẹ́ gbà jíṣẹ́ ọlọ́run tẹ́ ẹ̀ nínáwó wọ́n ní ẹ̀sìn ọlọ́run bá ò ní parẹ́ látara zakat dukhulul janna ma'al muflihin qad aflahal mu'minun ó ní walladhina hum fi zakati walladhina hum li zakati fa'ilun walladhina hum li zakati fa'ilun àwọn tí wọ́n máa ń yọ sàká wọn ó jèrè èrè ọlọ́run ni wọ́n jẹ nínú suratul mu'minun ọlọ́run bá ní yarithuna al-firdaus inú àlìjáná tó ga jù láàfin àwọn tí wọ́n yọ sàká sí àwọn tí wọ́n yọ sàká ní àlìjáná tó ga jù ni wọ́n wọ owó tó wà lọ́wọ́ rẹ̀ jọ́jẹ́ sábàbí àlìjáná wọ́n jọ jẹ́ sábàbí náà o abẹ́lẹ́ wọn Allah subhanahu wa ta'ala gbogbo àwa tí sàkà wọ́wọ́ wa ọlọ́run jẹ́ àlèmọ́ yọ gbogbo àwa tí a ti ṣẹ̀ tó pé àyè tẹ́lẹ̀ àtà ibùmínà dánbi kama la dánbalà bẹ́ẹ̀ bá ti túbá nú ẹ̀ṣẹ̀ pé ọlọ́run mo túbá o àwọn àlùfáà wa wọn ní gbígbà tí ò lẹ́ṣẹ̀ rí náà ni àmọ́ tó bá rántí ọdún tí o ti jẹ sọ́run tó bá rántí ẹ̀ tó sì lágbára rẹ̀ ní tó dání kọ́ yọ bí ọba ságbára ẹ̀ mọ́ ẹnu wọn bá èyí tó wà lọ́wọ́ rẹ̀ náà bàbá tí ń dọdún tí ń bọ̀ kọ́ bẹ̀rẹ̀ àbí lọ́dún ni bàbá náà ti àsìkò tí ọ̀tọ́jú owó náà àwa bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala gbogbo wa pátápátá kọ́lọ́mọ́sà sí wa lé lérí rẹ̀ gbogbo àwọn tó jẹ́ tálíkà tí àtijẹ́ àti múlé fún kọ́lọ́mọ́sà bá sọ̀rọ̀ tí wọ́n náà rọrùn gbogbo àwọn tí wọ́n ń sunkún Ọlọ́run bá wa rẹ̀ kún wọn gbogbo àwọn tí wọ́n ń sunkún Ọlọ́run bá wa numi ojú kò lójú wọn gbogbo àwọn tí wọ́n ń dààmú Ọlọ́run bá yọ dààmú kò nu ayé wọn gbogbo àtọ́lọ́run ti kẹ́ Ọlọ́run dá wa padà sílẹ̀ gbogbo àwọn tọ́lọ́run ti gbéga ọlọ́run mọ́ tún dá wa padà sílẹ̀ gbogbo àwọn tá a wà láàrin ọlọ́run fà wá náà sókè àwa tá a ṣe ẹ̀tí jẹ́ nǹkan kan ọlọ́run jáwa náà jẹ́ yẹn láyé subhanaka wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. بالمؤمنين رؤوف رحيم